ikú timothy adégòkè ìgbẹ́jọ́ parí adájọ́ lòun yóò kéde ọjọ́ ìdájọ́ láìpẹ́ adájọ́ ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ ọ̀ṣun tó ń gbọ́ ẹjọ́ ẹ̀sùn ìpànìyàn tí wọ́n fi kan dókítà ramon adédọ̀yìn tó ní ilé ìtura hilton nílùú iléefẹ̀ ìpínlẹ̀ ọ̀ṣun ti sọ pé láàrin oṣù kan sí àsìkò yìí ni ìdájọ́ yóò wáyé lórí ẹjọ́ náà onídàájọ́ bọ́lá adépèlé òjò ló ń gbọ́ ẹjọ́ náà láti oṣù kejì ọdún 2022 tí wọ́n ti fi ẹ̀sùn méjìdínlógún kan adédọ́yìn àtàwọn òṣìṣẹ́ rẹ̀ mẹ́fà pé wọ́n lọ́wọ́ nínú ikú tó pa akẹ́kọ̀ọ́ fásitì ọbáfẹ́mi awólọ́wọ̀ yunifásitì ife timothy adegoke sínú hòtẹ́ẹ̀lì hilton lóṣù kọkànlá ọdún 2021 lásìkò ìgbẹ́jọ́ tó wáyé gbẹ̀yìn lọ́jọ́ keje oṣù keje ọdún yìí ni onídàájọ́ adépèlé òjò àtàwọn agbẹjọ́rò ti fẹnu kò pé kí wọ́n pàdé lọ́jọ́ kẹrìndínlógún oṣù kẹta ọdún yìí fún gbígba àkọsílẹ̀ àwọn agbẹjọ́rò abala méjèèjì wọlé èyí tí wọ́n pè ní adoption of written addresses lédè òyìnbó ṣùgbọ́n ìgbẹ́jọ́ kò wáyé lọ́jọ́ náà látàrí bí àwọn agbẹjọ́rò abala méjèèjì ṣe kùnà láti gbé ìwé àkọsílẹ̀ wọn lọ sílé ẹjọ́ láàrin àsìkò tó wà nínú òfin wọ́n sì fẹnu kò láti padà lọ fún ìgbẹ́jọ́ lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹrin ọdún yìí nígbà tí àwọn agbẹjọ́rò abala méjèèjì ṣàfihàn ara wọn ni agbẹjọ́rò fún olùjẹ́jọ́ kìíní ìyẹn adédọ́yìn amòfin àgbà yusuf ali sọ fún kóòtù pé agbẹjọ́rò tó ń ṣojú ìjọba amòfin àgbà fẹ́mi fálànà kò lágbára àti àṣẹ lábẹ́ òfin láti dá sí ọ̀rọ̀ ẹjọ́ náà ali ṣàlàyé pé fálànà kò gba nǹkan tí wọ́n ń pè ní fiat lédè òyìnbó láti ṣojú adájọ́ àgbà àti kọmíṣánná fétò ìdájọ́ nípínlẹ̀ ọ̀ṣun láti ṣe ẹjọ́ náà nítorí ìdí èyí kí ilé-ẹjọ́ fagilé gbogbo ìgbésẹ̀ àti atótónu tí fálànà àti èkejì rẹ̀ fatima adésínà ti ṣe nínú ìgbẹ́jọ́ náà bákan náà ni àwọn agbẹjọ́rò tó kù bíi kk ẹlẹ́ja roland otario muritala abdulrasheed sọ pé fálànà kò ní àṣẹ lábẹ́ òfin láti ṣojú ìjọba nínú ìgbẹ́jọ́ ọ̀hún ṣùgbọ́n Fálànà sọ fún ilé-ẹjọ́ pé àwọn ojúgbà òun kò ní agbára láti dá òun dúró ó ní òun kò nílò láti gba àṣẹ èyí tí wọ́n pè ní fiat kí òun tó ṣojú ìjọba níwọ̀n ìgbà tí adájọ́ àgbà tí í ṣe attorney general kò bá ti sọ pé òun kọ́ lòun rán òun níṣẹ́ lẹ́yìn atótónu àwọn méjèèjì ni onídàájọ́ adépèlé òjò sọ pé òun yóò gbé ìdájọ́ kalẹ̀ lórí àríyànjiyàn wọn òun nígbà tóun bá fẹ́ ka ìdájọ́ lórí ẹ̀sùn iwájú òun báyìí ni àwọn agbẹjọ́rò olùjẹ́jọ́ ṣàlàyé fún kóòtù pé àwọn faramọ́ gbogbo atótónu àti àlàyé ìgbẹ́jọ́ tó wà ní kóòtù èyí tí wọ́n pè ní adoption of written addresses gbogbo wọn ni wọ́n sì sọ pé àwọn oníbàárà àwọn kò jẹ̀bi àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. Yusuf Ali ní tiẹ̀ sọ pé kò sí ẹ̀rí kankan tó fìdí rẹ̀ múlẹ̀ pé Adédoyin mọ ohunkóhun nípa ikú Adégòkè ó ní ọ̀nà kan ṣoṣo tí wọ́n ti mẹ́nubà orúkọ rẹ̀ ni pé òun ló ní ilé ìtura Hilton kò sì sí nǹkan tó burú nínú ìyẹn àwọn agbẹjọ́rò fún àwọn olùjẹ́jọ́ wá bẹ kóòtù láti tú wọn sílẹ̀ kí aláre má bàa kú sípò ẹlẹ́bi ní ti Fálànà ó ní kò sí ẹlẹ́ṣẹ̀ tó gbọ́dọ̀ lọ láì jìyà ó ní gbogbo wọn pátápátá ni wọ́n jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n lẹ́yìn èyí ni onídàájọ́ adégbèlé òjò dúpẹ́ lọ́wọ́ àwọn agbẹjọ́rò àgbà náà fún ìfọwọ́sowọ́pọ̀ wọn ní gbogbo àsìkò tí wọ́n fi ṣe ìgbẹ́jọ́ ọ̀hún ó ṣèlérí pé òun yóò fi ọjọ́ ìdájọ́ ránṣẹ́ sí gbogbo wọn láìpẹ́ eléyìí tó ní kò ní í ju oṣù kan sí àsìkò yìí lọ. Florence Babasola ló ṣàkójọ ọ̀rọ̀ yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online